الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا أول ولا قوة إلا بالله أم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن يوان اتسواجوا أتككتي أكراوا ولوككي سلما أبي الله سبحانه وتعالى kó jẹ́ kí a rí islam kárí mú padà ká jẹ́ kan nínú ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam iná àwọn tí wọ́n bá nẹ́bí wà jẹ́nà tí a rí yọnu allah subhanahu wa ta'ala bákan náà abẹ́lẹ̀ fún gbogbo àwọn olùkún ètò lọ́wọ́ àti gbogbo àwọn tí wọ́n ń gbèrò tí wọ́n ti ń béèrè lọ́wọ́ wa tẹ́lẹ̀ náà pé ń bọ̀ làwọn lè máa fi iye yóò táwọn bá ní sí iye kan ò kéré ní àkáǹtì nọ́mbà tí wọ́n pè fún wa tó jẹ́ ti ètò yìí gangan táwọn kan ti ṣagbátẹrù bí gbogbo ètò lọ́dọ̀ ìjọba bí ó ṣe gúnrégé ló bí àkáǹtì tó fi jáde lórúkọ pé Al-Huda Islamic Development Foundation síwájú ká tó tẹ̀síwájú pẹ̀lú torí kìí ṣe pé ètò ìbánisọ̀rọ̀ nìkan torí pé ọ̀rọ̀ tá ànábì mọ́ sọ ànábì mọ́ ti sẹ́tọ̀ àní mọ́ kà ṣùgbọ́n àwọn tí a máa ké sí nígbà táwọn ọ̀sẹ́sìn bá ti yọjú táwọn yẹn kẹsàn wọn látara rú ètò yìí a ti rí àwọn ìlú kéréje kan tí ò sí mọ́sálásí ń bẹ tẹ́kùn ti ń bẹ tí wọ́n ti ẹ̀kọ́ fúnra wọn gan wọn ò kan látara ètò yìí ló fi jẹ́ kíkan tí wọ́n ń sọ láti ń bẹ dòní yìí látara pé kèsì pé tọrọkọbọ táwọn yẹn mú wa pé ìgbọrọ jáde lásán àti ráwọn tó lé débi kẹlẹmi fẹ lè mọ rí àwẹ̀ gbà tí ò tí ò fi jẹ tí ò fi mu aláwọn ẹlẹ́rìí báwọn ní kọ́dà lèmi àwọn gbọ́ wa báyìí fẹ́ pé tá a bá ti yanjú èyí tá a fi ń sọ̀rọ̀ báwo láti fi sọ ọ́ di ni pé tọrọkọbọ tí kò wá bá mú wa kì í ṣe pé ìgbọrọ jáde nìkan ni sẹ́ tí ń ṣe ètò ìṣiṣẹ́ ìkúnwọ́ fáwọn ọbí tí à ń jẹ mùsùlùmí so ọlọ́run abẹ́ Allah subhanahu wa ta'ala kó san ẹnìkọ̀ọ̀kan wa ní ẹ̀san dáadáa láyé àti ní alkiyama naam lábẹ́ báyìí àkòrí ìbánisọ̀rọ̀ wa táa pè ní durusun min hayati rasuli sallallahu alayhi wa sallam òun ẹ̀ ní àwọn ẹ̀kọ́ inú gbèsè ayé ànábì sallallahu alayhi wa sallam awo papọ̀ mọ́ gbèsè ayé bá ànábì sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábà bí wọ́n ṣe áyásà àwọn ọ̀lẹ́kọ̀kọ̀ tí ń dojúkọ ọ̀pọ̀lọpọ̀ ìdálẹ́nì tẹ́lòmíì tí fi ń gbàgbé ẹni tó dáa pé ó sì ti pàkọ́ọ́lẹ̀ ohun tí ó jẹ láyé àti ohun tí ó jẹ àti ohun tí ó dà àti ohun tí ó ṣe àti ohun tí ó ṣe. ọ̀kan nínú tó pàtàkì tá a fẹ́ wò nínú gbèsè ayé ànábì sallallahu alaihi wasallam òun náà ni ohun tá ń pè ní aljú' ebi a yorùbá ńgbà míì tó dọ̀rọ̀ oúnjẹ wọn ò pé ọ̀nì ọ̀fun wọn ò pé ọ̀nì ọ̀run ni wọ́n ti kéde bí bá kò nù sẹ́ wọ́n ní sẹ́bù sí wọ́n mọ́ ń kele láti fi gbósùbà fún pé ab kì í ṣe nǹkan tọ́da ẹlẹ́mi ò pé àtijọ́ àti mu yìí náà ni lẹ́lẹ́mi fi ń tàpá sófin ọlọ́run ẹwájú àwọn ẹ̀ńtọ́ páyọ̀ ọlọ́run jù ẹ̀ńtọ́ lọ́wọ́ ọba náà nífẹ̀ẹ́ sí jù olùtẹ̀láṣẹ ọlọ́run ọba jù ẹ̀ńtọ́ da sára lé rẹ̀ jù inú gbèsè ayé láwa wò tó fi jẹ́ pé báwo la Nábì ṣe bá ebi àìní àìríjẹ àìrímu báwo la Nábì sallallahu alaihi wasallam bá lò báwo ló ṣe bá àwọn tó jẹ́ pé ọjọ́ tẹ́bi ń pa òun báwo ló ṣe bá àwọn tó lówó inú àwọn sọ̀hábà báwo ló ṣe bá wọn lò báwo làwọn náà ṣe bá nẹ́bí sallallahu alaihi wasallam lò tó fi jẹ́ pé àwa ta ní gbígbà ti lè lọ́wọ́ tà ń bẹ̀ yìí báwo ni a ṣe bá wọn tálíkà tí ò rí jẹ lò àwọn tíṣẹ́ bọ́ lọ́wọ́ wọn ẹniṣẹ́ rẹ̀ dúró ó nísìn ẹni tí ń fún yẹn mí ìdán tí ò rí fún yẹn tó ń gá ń retí ẹni tí ò fún tẹ̀wọ́n tàbá padà sọ́dọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam a lè mọ̀ pé ọjọ́ kan ó lè lè fẹ́nìkan tó ń rí jẹ ọjọ́ yẹn ìwọ ń rí jẹ ẹnìkan ò rí náà ìwọ ń rí náà ń jọ náà torí pé kì í ṣe pé gbogbo aláyé náà làfi lè bí òfin ọ̀pá ń gbà kan náà àwọn kí wọ́n mọ jàjẹ́ sẹ́kù àwọn kí wọ́n sì mọ sí kíni ebi ọmọ pa wọn kan báwo wá ni ẹni tẹ́bi ń pa ẹni tára ń ni ẹni tí ò náà tí ò lò báwo ni ó ṣe bá àwọn tó nílò báwo làwọn tó nílò ṣe bá lò awo lọ́tọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà nínú hadith tí abi orira radiyallahu anhu tí wọ́n gbé jáde àwọn fún wọn rìpọ́ọ̀tì látọ̀dọ̀ anabi hadith anabi náà ni torí pé ọ̀rọ̀ anabi ìṣe anabi ìròyìn anabi gbogbo àwọn eléyìí ni wọ́n máa pè ní hadith eléyìí bẹ́ẹ̀ nu sinanu abi daud níbà nínú ohun tá fi bára wa sọ̀rọ̀ yìí bákan tàbá wo sunan ibn majah òun náà gbé díẹ̀ nínú matinu àkórí ìbánisọ̀rọ̀ yìí nínú àwọn hasan tá a fẹ́ fi sọ̀rọ̀ ó gbé wá bákan náà ibi táwa bá tọ́ tẹ́lẹ̀ síbẹ̀ àbá nínú samailu muhammadiya tó pé ẹnì kí wọn ní pé anabi níbà anabi ò sì jẹ́ fáwa tó pé àfáwa tẹ́lẹ̀ mi sí ọlọ́nkọ́ bá a sanwó lẹ́sìn dáadáa àti gbogbo àwọn àfáà wọ́n gbé gbogbo òròyìn ànẹ́bí àtá èdórí èékánná ànẹ́bí sallallahu alaihi wasallam ewu mélòó ní ń bẹ lórí ànẹ́bí mélòó ní ń bẹ nírun gbọ́n ànẹ́bí sallallahu alaihi wasallam báwo lànẹ́bí ṣe mọ́ rẹ̀rìn tí máa rìn báwo ní ṣe mọ́ rìn gbogbo ilé ni wọ́n dọkumẹ́ntì nípa ànẹ́bí sallallahu alaihi wasallam a bá àwọn ẹ̀kọ́ yìí náà ń bẹ tọ́lọ́mbá ní kó yí wọ náà bó ti yá fẹ́ kà àtàwọn ẹ̀kọ́ tá a fẹ́ mú jáde ń bẹ wọ́n lànà sallallahu alaihi wasallam jáde lọ́jọ́ kan fi sa'atin la yakhruju fiha wala yalqa'u fiha ahadun ní wákàtí tá nẹ́bí sábà jáde àsìkò tá nẹ́bí mọ́ rẹ jú ọtí mọ̀ pé ànẹ́bí ní táìmù tí ó náà mọ́ fi sinmi àsìkò tá nẹ́bí wá jáde tá nẹ́bí jáde tọ́kọ àwọn èyí sábà pàdé ànẹ́bí ń ta nígbà náà ànẹ́bí wá fẹ́ jáde bá nẹ́bí ṣe ń bọ́ ta báyìí wọ̀yà síhi Abu abubakar alifa alakọkọ radiyallahu anhu mọ̀rẹ́ ni kéjì ànẹ́bì sallallahu alaihi wasallam nínú gáàr olódodo láyé àti lọ́run tó tún wá bímọ olódodo ìyàwó Aisha radiyallahu anha torí pé ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ yìí laqad kana lakum fi rasulillahi uswatun hasana ọlọ́run tó ròyìn ànẹ́bì fún àtàwọn sọ̀hábà pé muhammadun rasulullah والذين معه أشداء على الكفار رؤماء بينهم àwọn tá a fẹ́ ló ń bẹ̀ nìyẹn Abubakiri wá pàdé ànẹ́bí ń táìmù yẹn lákòókò tá ànẹ́bí jáde ta ní kí ìsábà àti kíni ìsábà jáde àwọn yẹn sábà pàdé ẹ̀ ń ta Abubakiri náà wá sí kòńgì ànẹ́bí. àrẹ́bí wa ń bèèrè lọ́wọ́ rẹ̀ pé màá jẹ́ àbíkàyà Abubakir èwo ló dé àárín yín kí ló gbé ọ wá lásìkò yìí torí pé wọn náà ti mọ̀ kí mi sábà jáde ní àsìkò yìí ẹ̀yin lè sábà wá abubakar wa ń dà nẹ́bí lóhùn sallallahu alayhi wa sallam ó ní kharajtu alqa rasulallah sallallahu alayhi wa sallam wa anzura fi wajhihi wa taslima alayhi. ó ní mo jáde láti wá pàdé òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam wa fi wajhihi àti láti mọ láti wá wojú ànẹ́bì kí wọ́n wá wojú yín náà ni. sallallahu alayhi wa sallam pé mo wá wojú ànábì yìí torí pé àwọn àkọọ́lẹ̀ pọ̀ torí pé lónìí ìgbìyànjú ọ̀dá àdísì ànábì mọ̀ ń tà ànábì ọ̀sọ́ ń tọ́lọ́wọ́n ọ̀sọ́ yóò kọ́ lọ́wọ́ ń sọ yóò kọ́ ànábì sọ ilé ilé yẹn mọ́ fi tẹsẹ̀ bọ́sẹ̀ torí pé àsìngbọ́ lè wá kẹ́lẹ́ mi ó pé wà á ń zọrọ̀ fi wájì yìí àti láti lọ wojú rẹ̀ yọ ọ lọ gbé wá pé ó ṣe déédéé pàǹdẹ́bí sọ̀rọ̀ kàtí sọ gbajúmọ̀ pé má ń nà sọ́ra ìláwájì àálíbì arabani bitakrimi wa bitawadui faka annama abada allah 60 sanata anabi wa so be o àtàwọn mí náà tẹ́ pé àdísì kúdùsí fáàrí fún ní kọ́bílà ń táàbù dún ní àwọn aláwọ̀ àtúkọ́rẹ̀ yẹn purọ́ mọ́lọ́wọ́ purọ́ mà nẹ́bì àwọn asáàrù ti wà àyàtúlù kùrán àwọn àyàtúlù náà kùrán àwọn àdísù wà annahu la ilaha illallah واستغفر لذنبك وللمؤمنين وللمؤمنات والله يعلم متقلبكم ومثواكم وهذا يكفي عملي برتوا أو أن الله توه وجو النبي ترى برو ما كورا دونه كتا كونو بس يا النبي نقول ما هو هو كونديشن هي بس هو سلام فيه إن كم تاتو بيواني إن تاو بكري ونصانيه خصوصا كامي فلم يلبث kọ̀pẹ́ àǹjá Umar Umar náà tún dé radiyallahu anhu anabi tún bí wọn náà pé kí ló bí wọn náà wá ìwà Umar lásìkò yìí Umar ní aljuhu ya Rasulallah ebi ló gbé mi jáde ló lé mi jáde. sallallahu alayhi ló gbé jáde wà nábì anabi sọlá yọ sọlá èmi náà ń fi irú rẹ irú tí ń ṣe ọ́ ní ṣe èmi náà qad wajadtu ba'da dhalik díẹ̀ díẹ̀ ẹrú rẹ̀ ń bèmí náà fínra anábì tó bá rí bẹ́ẹ̀ níbo lágbà nìkan mọ̀ sólé ọ̀kan náà àwọn sọ̀hábà ilé tí sábà dá fóúnjẹ ọjà tí ń dáko sọ̀hábà ni wọ́n ń pè ní àbí al ọjà àwọn eh, àwọn olùgbàwà níbi lálejò lọ́jọ́ sí. sallallahu alayhi wa sallam wa kana rajulan kathiru nahali wa sa'a ọjọ́ nìkan tó pé ó ní gidà bínú tó pọ̀ ó sì ní agbo ẹran ṣùgbọ́n báwọn nǹkan ẹ̀kẹ́rẹ́ ti pọ̀ tó yìí náà kò ní ọmọ ọ̀dọ̀ pé ẹnìkan ní bá tọ́jú ẹrẹ ewúrẹ́ ẹnìkan ní bá tọ́jú oko kìnnìkẹ́kọ̀ọ́ lọ́mọ ọ̀dọ̀ kẹ̀kẹ́kọ̀ lálágbàsí yálà nílé àbílòko òun náà ní í ṣe gbogbo sẹ́yìn ṣùgbọ́n lọ́wọ́ fún àlùbáríkà sí ànábì ni wọ́n já wọn lọ lé ẹ̀ nígbà wọn délé ẹ̀ torí afẹ́ká kó wá ká wá máwọn ẹ̀kọ́ tí mẹ́mbẹ̀ jáde ká ọmọ ọgbọ́ nígbà wọn délé arákùnrin yìí isa gbọ́kùn kẹrẹ pé àwọn èèyàn ń bọ̀ àwọn èèyàn ń bọ̀ wọn ò bá arákùnrin yìí lé ìyàwó rẹ̀ ni wọ́n wọn sálámọ̀ báàlù wọ́n àtọ́ hmm. àti báàlà ha inú àwọn àyálò èdè báàlì yìí ń kọ́ pé èèyàn rẹ̀ ń kọ́ pátínà rẹ̀ ń kọ́ ọwọ́ ni ìntọ́lọ́kọ yẹ̀stáàzìbò lánàlmá ha ọlọ́run kò fèrè mí náà lọ́rùn àti àfáà mi kejì àti gbogbo wa ń gbọ́rọ̀ yìí. Allahu akbar. ìntọ́lọ́kọ yẹ̀stáàzìbò lánàlmá ha tí ọba ti là mẹ́mbẹ̀ ní àbá pé ó ní ọlọ́pọ̀n mi wá fún wa. radiyallahu anhu ọ̀rọ̀ àwọn sàádé yìí o. rẹ̀ ń kọ́ ó ní ọlọ́pọ̀n mi wá fún wa. ó sọ pé àwa la fẹ́ lo omi lọ́lọ́pọ̀n mi. wọ́n bá sọ pé yasta'dhibu al-ma'a ni pé ọlọ́pọ̀n mi. ó lè tí oko ó lè tí oko ó lè fáwọn ẹran ẹ̀fẹ́ lómi. ọlọ́pọ̀n mi wá fún wa omi tá a lò ká dè mọ́wọ́ ọwọ́ aṣọ bẹ́ẹ̀ tán ẹ̀yà wà Nabi sallallahu alaihi torí pé wàhálà tí àwọn obìnrin ò fi gbádùn ọkọ mọ́ láyé lẹ́nu ọmọbẹ lára àlejò tọ́pọ̀lọpọ̀ mi gbà ohun tí wọ́n sọ nígbà wọn béèrè ọkọ rẹ̀ lọ́wọ́ rẹ̀ àbí ohun tó náà sọ nígbà wọn béèrè ọkọ rẹ̀ lọ́wọ́ rẹ̀ tàbí láwùjọ wani òun lọ̀kan mi àbí ya ọkọ àbí bàbá ọkọ tí ìsìláàmù ọ̀bá yé kílẹ̀ ni wọ́n lọ sí wọ́n lọ ti da. ayé bọ̀dọ̀ òun jẹ́ báyìí. tàbí bí wọ́n ti mọ ojú ara wọn ìyàwó ti mọ̀ pé àsóhun wá sì sọ ni ẹ gbọ́n tí mo wí ni. ọwọ́ sọ fún wọn bẹ́ẹ̀ pé ọlọ̀ tá a fẹ́ lò ọwọ́ pé ọ sọ̀rọ̀ nìtẹ́ ó àwọn àbájá ẹ̀ka jọra wọn ní àbí ẹ̀kọ́ ti kóró bá omi tó gbé bàtíà omi sórí ó rù ni o ọkọ wa ní sítọ̀ akọ̀yẹ́ tẹ́mi ní wa sí bàtíà mọ́rí ọwọ́ sọ ọ̀kalẹ̀ bó ṣe sọ ọ̀kalẹ̀ àlejò wọn béèrè yín bó ṣe gbómi kalẹ̀ báyìí ó dì mọ́ anabi sallallahu alayhi wa nù anabi òyìnfà díì. ويفديه بأبيه وأمه فداك أبي وأمي يا رسول الله kìí mo fi yá mi bàá mi bí ah, mo fi yá mi àtàbá mi jààrọ fún wa náà pé ikú tí ọba wúlò fún wa jọ ẹnikẹ́ni lọ lábẹ́ àdìsí pé ẹnìkan ò ní gbọ́ àwọn ànẹ́bì gbọ́ ìgbàgbọ́ èèyàn ní pé títí tí ó fi nífẹ̀ẹ́ òun ju ara rẹ̀ lọ ju àwọn òbí rẹ̀ lọ ju àwọn ọmọ rẹ̀ lọ ju dúkìá rẹ̀ lọ òun ló bírò àwọn ìlẹ́nu àwọn sọ̀hábà ìsàfihàn pé ìfẹ́ rẹ tí mo nílẹ̀ mímí ó ju yìí tí mo ní sí bàbá mi àti ìyá mi lọ tó pé tí ọba sí ibi ẹsà gbígbé wà nẹ́bì dìde ni inú ẹlẹ́bọlá àbá jẹ́ lẹ́ni tí ò ní bẹ́ rórí irese láyàtà kìyàmà ṣùgbọ́n ọlọ́run gbé dìde kọjá rahma nílẹ̀ alẹ́mí fún gbogbo ayé mo pe a mo fi ìyá mi bàbá mi fi jàrọ̀ wà nẹ́bì sọlá ìwọ̀sálàm kí káwọn ọmọ nìsó dìọ̀ ló bí táwọn sábà fi ń fẹ̀mí wọn lẹ̀ pé ikú tí ọba pa nẹ́bí sallallahu alaihi wasallam kọmọ máa wọn lọ ibi wọn náà rí jọ ogun táwọn sàhábà kú tọ́pọ̀ ọjọ́ Uhud tí wọ́n ń kó wọ́n ti pa nẹ́bí wọ́n ti pa nẹ́bí o ẹlòmíì ọkọ ẹlòmíì ti kú ọmọ rẹ̀ ti kú ṣé kíló ànẹ́bí lòun sáfẹ́ rí sí òtí kú sallallahu alaihi wasallam buntahan al-ansori ó ní ká nẹ́bí ọ̀ka lọ kí ló gbà nẹ́bí jáde ebi abubakar wa umar lójó àwa náà ni pé ń bo lágbà àmọ́ tá a ṣe mọ́ àríṣẹ́ ṣe mọ́ ẹ̀yàn gbogbo ẹ̀ dúró kìnnìkan ń báwo lórí sáwọn èèyàn tán láyé èyí náà tí wọ́n wàá sábà báwo lẹ́ẹ̀sì bá lò nígbà tí ilẹ̀ fọmọ wọn. ṣé wọn náà ó dẹlẹ́bọ ni. látàrí pé orí jẹ́ pé ọ̀nà ọ̀fún ọ̀nà ọ̀run kálá ọrụ wọn oró o àlìkìyàmọ̀ bá bàjẹ́ àbí haitham ó ní kí wọ́n ọwá kó wọn oko rẹ̀ nígbò oko rẹ̀ ọ tẹ́ni fún wọn sáàmù pé síwájú kó tó mú wọn ní oko kó tó tẹ́ni kí ló ti kọ́kọ́ tẹ́ fún wọn ó ti tẹ́ ojú sọ pé ojú ká tó tẹ́ ẹni ó dì máa ó tún nígbà wa tẹ́ni fún wọn ọ̀tẹ̀tẹ̀ fún wọn wọ́n jókòó ń bẹ̀. fàjá a bí kíniwì wọ́n tó ń pè ní kíniwì òun náà ni nkúdù balẹ̀ idu dàbínù tá a lè fi wíbi ìtẹ̀yìn idu ẹ̀yìn tẹ́yìn ibi mọ́ fi tẹ́wọ́n dì mọ́ bẹ́ẹ̀ ni dàbínù náà mọ́ so sìkìtì sára idu yóò ti yé àwọn tó ń jẹ́ àgbẹ̀ kọ́ra tá a bá gbó kọ yẹn àwọn ọmọ ọkọ̀ rẹ̀ tiẹ̀ lọ́dọ̀ yìí ọba gbé kalẹ̀ ọlọ́sà bí kí ọlọ́sà odidi ibù ọ̀gẹ̀dẹ̀ náà lọ́sídìí kan ọjọ́ra wọn ọwá jù lẹ̀ síwájú wọn láàrin wọn. ẹ wá jáwọ́ ànábì sallallahu alaihi wasallam ipa wà náà sábà tún lọ báyìí lálejò kódà kọ́ pé bí náà ni a mọ̀ sọ báwo la àti nípara nìyẹn nìyẹn a mọ̀ rò tọ́jọ́ mi papọ̀ àti ìdíbi àwọn ẹ̀kọ́ tí mẹ́mbẹ̀sẹ̀ kọ́fẹ́ tó ogún tọ́lọ̀ ń járe yẹn jú ẹ̀wájá gbogbo ṣe jùlẹ̀ síwájú ànábì sallallahu alaihi wasallam ànábì ni afala tanaqaita lana min rutbihi kúlé tó yẹ pé òkè jẹ́ pé tútù bẹ̀ni lásán ni kò jáwá fún wa èyí tó fi gé odidi idùn kan sí gbígbẹ́ ńbẹ́ńbẹ́ tútù ńbẹ́ńbẹ́ tó gbé wáyé pẹ̀lú ní ọ̀bá tó wà pẹ́ẹ́tọ̀ sọ́mọ̀ pé sọ́tọ́kú sọ́tọ́kú ẹgbẹ́ ti wá eléyìí ò lè ká mẹ́ta eléyìí ànábi akérè di kòkó gbé tútù lásán wá fún wa kọ́mọ̀jẹ́ kó di di dùkan lọ́kàn gbé síwájú wa àwa jẹ́ àwọn tó náà tún màlejò ó ṣe pé àwa tá a ní ara ń nà wọn kan tó bá wá dọ̀ wá báwo láti bá wọn lò àwa tá a ní báwo láti ń láàrin sí sáàsì jẹ́ ní jẹta tí wọ́n fi lè gbà wá lálejò lọ́jọ́ mi ọwá ni ya Rasulullah pòkè òjíṣẹ́ ọlọ́run ó ní inni haradu an takhtaru من rutabihi وبصره. busrihi ó ní mo fẹ́ kí ẹ choose láàrin tí mo gbé fún yẹn kẹjẹ tútù kẹjẹ gbígbẹ kẹjẹ dúdùn èyí tó dùn àti tí ó ra tí ó ra ti bí à ń kó lẹ́nu díẹ̀ ẹni tó bá ti dàbí tútù rí adùn tiẹ̀ yé dàbí gbígbẹ nítorí pé tútù tí mo tó ní ń gbé wáyìí so mo fẹ́ kẹ́ tó jẹ dídùn náà èyí tó ti gbẹ sọ pé dídùn lásán lòun ọmọ mu wa tó dàbí tútù kì í ṣe pé dídùn pure ní tí ọmọ ọ̀sìn kíni tí ọmọ ọ̀gbé wa lẹ́nu mo fẹ́ ẹ̀jẹ̀ dídùn ẹ̀tún jẹ́ èyí tóun ní òdùn kányányá lójú nǹkó méjèèjì kalẹ̀ anabi sallallahu alayhi wa sallam àti abubakar siddiq àti umar bin khattab radiyallahu anhuma àwọn méjèèjì wọ́n jẹun pẹ̀lú anabi wọ́n jẹ dàbínú yẹn wọ́n sì mú ọgbọ́n mi náà fún wọn mú pẹ̀lú ẹ̀ bá anabi ṣe ń jẹ sallallahu alayhi wa sallam anabi wa sọ pé áàdà oúnjẹ tá à ń jẹ yìí omi tá à ń mu yìí walladhi nafsi biyadihi mo fi ọba tẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra sọ̀pá sọ fún ọ pé tí wọ́n bá fẹ́ búra tó jẹ́ mùsùlùmí tó fẹ́ rí sínú ọ̀gbun ẹbọ ò gbọ́dọ̀ búra pẹ̀lú bàbá rẹ̀ pẹ̀lú ìyá rẹ̀ pẹ̀lú alálẹ̀ pẹ̀lú aṣọ funfun ilẹ̀ kìíní kan pẹ̀lú ṣéwù rẹ̀ àbóṣà kan ló sàálù inú ń tá a pàǹdẹ́bì kọ́ wa ànábì náà wàá ń lò ó pé mo fi ẹni tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra tó lè gbà á nígbà yóò tọ́ bá wù tàlóńtọ̀ Allah subhanahu wa ta'ala ànábì ni oúnjẹ tá ń jẹ yìí mina nàìmí lẹ́dí tusaluna anhu yawm al-qiyama. sallallahu alayhi wa sallam. ń bẹ́ dara táàkà kántì fún tí wọ́n bí wàlúùdọ̀ fún dàlùkìyàmà ẹjẹun báyìí lásìkò báyìí dàbínú báyìí lẹ yomi báyìí lẹ ń bolẹ̀ ti rí i. Ah. yàtọ̀ ah, àwọn ọ̀pẹ́ àwọn ọ̀pẹ́ ọ̀pẹ́ tó ti rọ́ àkíní ah, àkàwọ̀ jẹ́ ń tiwa torí pé ànábì ní inú dẹ̀ra ni torí pé kárí jẹ kárí mu inú dẹ̀ra ni kódà kó gbóúnjẹ kalẹ̀ kéèyàn ọmọ rí bù kọ́mọ lẹ́fẹ̀ẹ́ kó fi sẹ́nu kó sì lọ torí pé wọ́n ń pe àmọ́dì kan ní tọ́ọ̀nà indigestion tọ́jú pé oúnjẹ ó sì dúró lọ́lẹ̀ fún báyìí ẹni wọ́n bá ti rí lólè ròyìn àbọ̀jẹ́ ó ti wà nú ẹ̀ kò sì ní rí gbọ̀nsẹ̀ sí sọ fún àwọn kan òró mi mu wọ́n lówó tí wọ́n fi rà wọ́n gbé síwájú wọn ò rí jẹ gbogbo wọn fẹ́ ṣùgbọ́n ẹnu kọ̀ tọ́ba tún dénú tẹ́kọ̀ jáde wàhálà wá dé ló fi jẹ́ pé inú ìdẹ̀ra lọ́wà sọ pé táàbà ti jẹun kílà nẹ́bì ní kàṣe kàṣe bismillah nígbà tá a bá parí alhamdulillah alladhi at'amana wa saqana a ọba tó fún wa jẹ ọba tó fún wa mu kódà ilé ẹ̀kọ́ tá a kọ́ pẹ̀lú tẹ́kọ́ pọ̀lọpọ̀ ní ẹ̀kọ́ yálà fi ń ṣe àtẹ̀mí náà àtiwọ́ náà lọ́njà mọ́ rí ṣe wọ́n ní àfa kan náà àfa ni ǹjẹ́ àwọn obìnrin tí wọ́n bá jẹun tán ǹjẹ́ wọ́n mọ́ ṣàdúrà fún ọkọ tó fowó lẹ̀ yẹn pé torí pé ẹnìkan ló gbówó kalẹ̀ oúnjẹ rẹ̀ ni àkálàtọ̀ àwọn àmọ̀kúnlẹ̀ àbúrà <laughs> báyìí inú oúnjẹ pé yọ́ wá túnmọ̀ pé ládá tún sakuléètì nínú ro inú ilé wa anẹ́bí nínú wọ́n bí wá lálkìyàmà lélẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nínú àyà alukur'ani pé summa la tus'alunna yawma idhin anin na'im iyo unu dara anẹ́bí wa ni ibi tí wọ́n jókòó sílẹ̀ anẹ́bí ti gbé pé tí ọ̀bá yìí ẹ̀yìn ẹ̀kọ́ anẹ́bí ti gbé wá ní jumla ọwọ́ gbé wá ní tafsil báyìí pé àwọn ọ̀dẹ̀ra sì ń sọ pé wọ́n bí wá tó lábẹ́ ẹgi tó fi wọ́n síbi tó tutù ní àníbi ní zilon bàrídùn ibòji tó tutù tá a jókòó mẹ́yìn áhà kàǹtì fún. wọ́rútọ̀ bó ń tọ̀ yìí bò èso dàbínú tó tutù tó dùn wà máa ń bàrídùn omi tó tutù tá rẹ̀ ń gbẹ. mẹ́tẹ̀ẹ̀ta yìí pé abẹ́ ẹgi tá a sí wọ́n náà sẹ́ǹtì tó wà òrùlé ilé ibi tó jókòó tó ti ń jẹun oúnjẹ tó ń jẹ àti ohun tó ń mu ara àdẹ̀ra ni anabi sọ bẹ́ẹ̀ fáwọn sọ̀hábà fúta ní abubakar siddiq wa umar ibn al-khattab abaisan òun gbé fún wọn àti ohun tó gbé fún wọn yẹn tó ń jẹ yẹn ìpanu ló gbé kalẹ̀ ni torí pé wọn ò rò pé tí wọn bá ti náyọ̀ tán ẹ̀yin náà àwọn tára ní lẹ́gbẹ̀gbẹ̀ yìí ẹni tí sẹ́rẹ̀ dúró láwọn àkókò yìí tẹlomi ló tún dúró lọ́la o tó dáwọn tẹlomi ló dúró lẹ́yìn táwọn mi ló tún dúró sọ pé ńgbà kan làwọn tó kejì ti ń ṣiṣẹ́ ìjọba tí wọn ò rí sálárì gbà débi pé àwọn yẹn sì lọ ń da àmàlà tí wọ́n rò nínú ilé àtọbẹ̀ tí wọ́n ń jìndà pé àwọn yẹn gbọ́bẹ̀ sórí iná débi pé ń dáná lẹ́kùnlé kó tó wọlé mú nǹkan tí wọ́n ti da ọbẹ̀ rẹ lọ. tẹ̀wọ̀nkẹ́ authority kìíní kan ìyẹn mú ìyẹn so báwo láti balù báwo làǹdẹ́bí ṣe háyásá ebi níjọ́ tẹ́bi dé. àwọn tó jáwọn àwọn táwọn náà nígbà wọn ṣe áyáṣà ọ̀rọ̀ táwọn ń bẹ̀m̀bẹ̀ lásìkò tẹ́bí ń pa kan Abu Haytham ọba fi wọ́n lẹ̀ pé ẹmọ́jẹ́ ẹmọ́jẹ́ ìbọ̀ wà a níbi tí wà sí bí ṣe ń lọ kìrìkìrì yẹn ọfẹ́ wọnú agbo ẹrin tọ́fẹ́ mú tí ó pa tí ah, ẹwà ah, níbi Ah, lọ́bọ̀rọ̀ ọmọ bí mo ṣe jẹ́ ni ṣéwù ni kílà àníbi wá ní wá wá bọ́ àìsàn látùsbàhánà lẹ́nà záàtà dárì àníbi ni tọba kọ fẹ́ pẹ̀rẹ̀ fún wa bó ṣe ń lọ kìrìkìrì yìí mọ́ pa agbo ẹran tó jẹ́ pé omi wàrà ń jáde lára rẹ̀ mọ́ pa fún wa o kejì pé tí kórìíra kọ́ o torí pé nínú àwọn ẹran tó lálàáfíà jù tàbá wọ àwọn tíra dáadáa àwọn agbo ẹrin bẹ́ẹ̀ ìkóra lè jẹ́ àwọn èèyàn lè jẹ́ kì í ṣe pé èèyàn lànà ìṣòpé torí pé omi wàrà rẹ̀ ọmọ sàǹfààní fún yóò tún mọ bímọ àwọn àgbà táwọn afáàn sàlàyé ìṣẹ̀lẹ̀ yìí pé mọ́ pa yẹn fún wa o ìyá ẹrin lọ́fẹ́ pa nìjọ́ tó mọ bá àwọn ọmọ mi rọ́pò tọ́wọ́ bá pa fún wa pa àìnáàkọ̀n àó jẹ́dìẹ̀ àwọn tó jẹ́ àwọn ẹran kéékèèké báyá níbi àgbò àbí bí òun ni ó pa fún wa òun náà sì ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀ afọ anabi sallallahu alayhi wa sallam àti abubakar siddiq wa umar bin khattab ó gbé fún wọn torí pé lọ́dọ̀ àwọn lárúbáwá láì fi rẹsì láì fa màlàkùn ẹran lásán oúnjẹ ni kó dàtẹ́ ìyàbá ọlọ́run kó sáájì fáwọn ẹni rọrùn àtàwọn ọkẹ́ lo ẹran bíi ráìsì àkọlọ́dọ̀ wa pọ́pátì ti gbòkù débi pé tọ́mọ bá kọ́kọ́ jẹ ẹran ṣáájú kó tó jẹ àmàlà ìgbà tí ni pé ọmọ ọ̀bàjẹ́ agbóúnjẹ kalẹ̀ agbóúnjẹ kalẹ̀ ẹran lọ́kọ̀ jẹ kó tó ibú rẹ̀ lórí méjèèjì ọlọ́nkọ́ kẹ gbogbo wa ọ̀pá fún wọn àwọn anábì sallallahu alaihi wasallam nígbà wọn jẹ ẹyẹtán òtún gbìyàn fún wọn jẹ nígbà wọn ń jẹun lọ tí wọn parí anábì wa bí ìlọ rẹ pé torípa anábì kóhùn náà ní bọ́ sọ̀tún ní bọ́ sí òsì òun ló lodò tó tún lọ wọn mi anábì wa ni halaka khadimun àbí ni ìjọ ní house air àbí ọ̀lẹ́ ń pè àbá housemaid sọlọ́mọ ọ̀dọ̀ kan tí ó ń bọ̀ ṣiṣẹ́ nínú ilé torí pé ìjáfáfá rẹ̀ sálejò èdè àwọn afáàní bẹ́ẹ̀ nù tànàbí òfin ah ìwọ nìkan náà ló ń ṣe nǹkan yìí náà bí ọkùnrin okùnrin ọsẹ ah, ó lóun ò ní à àníbi ń tọ́ba rí bẹ́ẹ̀ fàyídà àtàna sábìyú fàtìnà àníbi ní tí tọ́ba dásìkò tí wọ́n bá kó àwọn tí wọ́n kó lẹ́rú lógun kálí mọ̀ pé ogun ìsìlámù ẹ̀sìn kẹ́ ẹ̀ mọ́ pa wọ́n ẹ̀ pa yẹn rọ́ àtà yashhadu alla ilaha illallah ẹ bá wọn jà ní wọn fẹ́ ni ẹ̀ mọ́ pa wọ́n lá àwọn òsì ni àwọn tó máa ń gbógun tì í. àníbi nígbà àwọn tó bá kó lẹ́rú lójú ogun pé àní payín sẹ́gbà ìsìlámù àbí kíkan pẹ́tọ̀ ẹ wúlò àní so tọ́ bá nígbà tá a bá wọn bá kó wọn wá sẹ́yìn pé ìsìlámù alukurani tí èrè ń jẹ́ ogun wọ́n pín fún tànẹ́bì ní sallallahu alaihi wasallam ànẹ́bì tó bá dá sòtá bá rí pé a ti náwọn ẹrú lọ́dọ̀ wà bá mi àmọ́ bá bá ti sè kúrò lábẹ́ ìbáwọn ẹrú yìí lò gbogbo ń tà ń dálẹ̀ lónìí láwọn ilé ẹ̀kọ́ pípa ànẹ́bì fúnra rẹ̀ gangan ilé ẹ̀kọ́ kẹlà ànẹ́bì gbogbo kọ́ọ̀sì oríire láyé pátá nímọ̀ tó sáǹfà nílẹ̀kọ́ lára ànẹ́bì sallallahu alaihi uh, department of eh, linguistic and foreign languages látọ̀dọ̀ ànábì ti pilẹ̀ ṣé kí wọ́n kọ́ àwọn kan lẹ́rú ńjọ́ kan gba pé ẹ sanwó tí ọmọ wà lápò mùsùlùmí ká tó tu yín lẹ̀ ẹni tí ó bá ti lówó ẹkún wọn sẹ́gbẹ̀ẹ́ kan ọ̀ya èdè ìlú yín ẹ̀kọ́ yàn mẹ́wàá mẹ́wàá nínú àwọn lárúbáwá pé ọ̀ya ẹ̀mú yàn mẹ́wàá mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan ẹni tó bá ti rí yàn mẹ́wàá kọ́ ní èdè rẹ̀ tẹ́niyẹn gbọ́ èdè yẹn ó ti free ó túmọ̀ pé owó tí ó fi rárá rẹ̀ ní pé service torí pé máa ń sọ̀rọ̀ pé kí ni wọ́n pè ní buying and selling àbí ẹ̀kọ́ ọmọ pé act of kìdí so exchange yẹn pé all render service tó tọ́ pé nìyẹn fẹ́ kọ́ náà yọ sanwó fún mu'allim àníbi wa ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ yẹn mẹ́wàá mẹ́wàá yìí àyà lọ síbẹ̀ wọn àníbi lọ́dọ̀ kọ asaru yẹn kò pẹ́ sígbà yẹn fa uhtiya an-nabiyyu sallallahu alayhi wa sallam bi rasayn laysa ma'ahuma thalisun ọ̀pẹ́ rẹ̀ bí wọ́n ṣe mú àwọn ẹrú méjì wá sọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam àwọn ẹrú tí wọ́n kó lógun èèyàn méjì péré tó jẹ́ ọkùnrin òun náà gbọ́ kí wọ́n ti mú dé fún ànábì sallallahu alayhi wa sallam ọba wádùn talafi abu haitham atayhan al-ansori bó ti dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ah, tọ́ anabi ni àwọn méjì tá a ní lọ́dọ̀ ni ikhtar min huma choose láàrin àwọn méjèèjì tá a bá ní ká ti mọ dún bí àwọn ẹ̀kọ́ a lè mọ́fẹ́ parí ọ̀rọ̀ yìí bá pàwọn ẹ̀kọ́ yẹn jọ níkẹyìn anabi ni mú kan láàrin wọn láàrin àwọn méjèèjì ọwá ní wà nẹ́bí òjíṣẹ́ ọlọ́run ikhtar li wọ́n ní ọ̀sẹ̀ sà fún mi ṣàpérò ẹ̀sẹ̀lẹ̀ sẹ́ni tó fẹ́ fọ́kọ náà tá nẹ́bí sọ fún pé ọ̀bá sì fẹ́ lágbájá lágbájá ọ̀kọ́nú dàmí táyà sọ̀kalẹ̀ pé ma kana lil mu'minin wala mu'mina idha qada Allahu wa rasuluhu amran an yakuna lahumul khiyaratu min ní wà nẹ́bí matnu eléyìí torí pé àwọn àdìsí mọ́ ní asbabul wurud bẹ́ẹ̀ alukuran ṣe mọ́ ní asababu nusul asababu nusul tí wọ́n pé odidi tíra ń bẹ táwọn afáǹkọ́ lórí ẹ̀ torí pé akẹ́ mọ́ra àdìsí pé inna almustasharo muhtamanun àbí almustasharo muhtamanun ohun tó bí mi yìí sababu wurudi rẹ̀ ní ló fi jẹ́ pé nù súnánù ti àfáwà ibn àti ti abi akẹ́rí hasaru tó mu wá pé almustasharo muhtamanun látọ̀dọ̀ Abu Hurairah tí wọ́n lè mọ́ gbé àwọn ọ̀sẹ̀lẹ̀ yìí wá ní pípé rẹ̀ anábì wa ni ah sọ fúngbà tó ní ìyẹn kan yìí ẹni tí wọ́n bá ní tàbá wá ìgbàmọ̀ràn lọ́dọ̀ rẹ̀ kókó fún wa nímọ̀ràn àmánà ni ó túmọ̀ pé eléyìí ẹ̀kọ́ wa mẹ́ pé a gbọ́dọ̀ sọ ìdàkejì ohun tí ó ka burú bẹ́ẹ̀ ni tàbá mọ̀ nípa àgẹ́tọ́ wa gbàmọ̀ lọ́wọ́ wa ní ká sọ nípa rẹ̀ ká tọ́ sọ́nà dáadáa torí pọ̀ fọkàn tẹ́ wa ló fi gbáyé rẹ̀ lé wa lọ́wọ́ á débẹ̀ ń bi àwọn ẹ̀kọ́ anábì wa ni hus aza mú eléyìí inú àwọn ẹrú méjèèjì fa inni rahaituhu yusalli torí pé mo rí pé òun kírun ó mọ̀ pé òun ti gbà ìsìláàmù ti dé ẹ̀mí rẹ̀ òun ti ń kírun ẹ̀sìn ànábì ni eléyìí ti ń rí pé òun kírun wa alayhi wa sallam ànábì wa ni wastawzi bihi ma'rufan ìdí ń sàsọ́ọ̀lẹ̀ fún ọ pé bá a lò dáadáa o gbogbo dáadáa ni ọmọ ṣíṣe o ń sàsọ́ọ̀lẹ̀ fún o. wọn ò kí ẹ ẹrú ó túmọ̀ pé yorùbá pé ẹ bá a ṣe bẹ́rù la bọ́mọ àkóṣe àkógbìyànjú ṣùgbọ́n ṣé bá a ṣe ń tírìtì ọmọ là ń tírìtì ẹrú bá a ṣe bàbàrà ọmọ tá a bínú wa ṣé bẹ́ẹ̀ la bàbàrà ẹrú ń tá níbi òun sọ fún mi gbogbo rárá tó ṣe sáwọn ọmọ rẹ náà onímọ̀ àrùfẹ́ ń sọ̀sọ́lẹ̀ fún ọmọ sí dáadáa pẹ̀lú ẹ̀ o abu haitham abul haitham ọwọ́ amú ẹrú yìí òmùlọ́lé bó ṣe délé ó rìpọ́ọ̀tù fún ìyàwó ẹ̀ báyìí báyìí nìyí lànà bí fún mi o níta níbi sísọ ń parẹ́ ni o ẹ wá jẹ́ àwọ̀ ìyàwó rẹ̀ ìpè ẹ̀yin náà ṣe ẹ̀jẹ̀ ìyàwó táwọn ọkọ bá fọ̀rọ̀ lọ yín kí ni mọ̀ràn yín ṣé ìtọ́ba tọ́lọ́hún àbí ìtọ́ba tà nẹ́bì mu ṣé ìfẹ́ tara yín láì jẹ́ pé fẹ́ bá yóò rọrùn fọ́kọ lọ́rọ̀ tẹ́ ń sọ báwo ni ó ṣe dá ní àbí tara yín nìkan tó bá jẹ́ tara yín nìkan eléyìí ń júwe pẹ̀ gbọ́ ìsìláàmù yìí torí pé inú tí jẹ́ dáadáa ìsìláàmù èèyàn ni pé tó ń fẹ́ fúnra rẹ̀ kọ́ fẹ́ fún ọmọlàkejì rẹ̀ ẹwà jágbọ́n tí ìyàwó sọ fún ìyàwó wa ní ma anta bibalighin haqqa ma qala fi an-nabiyyu sallallahu alayhi wa sallam illa bi an tu'tiqahu aw ta'tiqahu ìyàwó rẹ ni ó ah, lè dó góńgó rárá tá níbi ní kò ṣe sí ẹrú yìí bí ó jẹ́ pé bẹ́ẹ̀ tí ohun tó góńgó rárá tó lè ṣe sí ni pé kò sọ ọdọmọ kò túlẹ̀ torí pé ànábì ọwà specific pé mo fún lóúnjẹ dáadáa mo ṣe dáadáa gbogbo dáadáa kò wá ṣe dáadáa tó dàbí kí èèyàn jẹ́ kí ni kọ́ wà lómìnira ara rẹ̀ ìyàwó ń sọ bẹ́ẹ̀ tán pé ìfowópamọ́ àwọn ọwọ́ àtọ́jọ́ tó bá ní ọba ti mú mọ́ rẹ̀ wá báyìí tọ́ba ti ṣe déédéé ọkọ rẹ̀ onírò lẹ́ẹ̀mejì pé ṣé é ṣe pé alágbèyá ṣe é ṣe pé ọdẹ trap fún mi ìmọ̀ràn hmm. tó mú wá tọ́ba mú mọ̀ràn kan wá à kọ́ra ìmọ̀ràn sọ̀rọ̀ àti lo irú gbèsè ayé wò làwọn ń gbé láàrin lọ́kọ́láyà lẹ́nu ọ sọ̀rọ̀ yẹn tẹ́ àwọn àfáà ní ọkẹ́ ni fàáwọ̀ àti ìkùn nísìbò tó ń sọ̀rọ̀ yìí mo ti sọ ọdọmọlúwàbí àwọn àfáà ní tàbá débi ẹ̀kọ́ yẹn pé lẹ́sẹ̀kẹsẹ̀ tíyàwó ń sọ̀rọ̀ yẹn ló ti sọ ó ní ó ti dọmọlúwàbí báyìí ìròyìn bá kí anabi sallallahu alayhi wa sallam pé báyìí ni abul haitham ṣe anabi wa ni inna allah dájúdájú allah subhanahu wa ta'ala lam yab'ath nabiyyan wala khalifatan illa wala obi tọ́nà tẹ́ẹ̀lì anabi ọlọ́run ògbé òjíṣẹ́ kan dìde anabi kan dìde àbí adarí kan àrólé kan dìde àyàfi kó ní àwọn confidant àbí pé lẹ́pẹ́ gbogbo àwọn alábàásúnmọ́ méjì ní alábàásúnmọ́ méjì ní òní òní bí ta'amuruhu bil ma'ruf wa tan'a'u 'anil munkar hmm. àwọn kan wọ́n wà nínú àwọn alásùmọ̀ rẹ̀ yìí daga àwọn ọmọ pa láti dáadáa wọ́n sì mọ́ sin lọ́wọ́ kúrò níbi ìwà àbàjẹ́ wọ̀bí tọ́nẹ̀tùn bákanáà àwọn alábàásùmọ̀ kan bẹ tí è ní ẹ́sì ní kíní yóò ta ilẹ̀ pé látàlúhù kàbẹ́ẹ̀lẹ̀ tẹ́fẹ́ kò ní yẹ kò ní ibò pé láti sáti mọ wọ sínú ọ̀rìn gbogbo aburú náà mọ wọ sí àtìbàjẹ́ ànábì wa ni waman yuqa bitanata suh wókìá ẹni tọ́lọ̀mbá ní tọ́lọ̀mbá dáàbòbò tó fi bọ́ lọ́wọ́ alábàárẹ̀ ẹbú onímọ̀ràn ẹbú pí ẹbú ẹsẹ̀ ẹbú gbogbo àwọn tó kó yẹ ni ah ànábì ni ah ọlọ́run bá ti dáàbòbò rú ẹni bẹ́ẹ̀ ohun tá ànábì sọ ni ìtumọ̀ pé ìyá ó níbi tọ́ ọ̀nà ni ìyàwó rẹ̀ confident dáadáa alábàásúmọ́ dáadáa kìí ṣe pẹ́tọ̀ ẹmọ́ jẹ́ ìyàwó mi ọgbọ́ pé mo ní o àbí ìyàwó mi náà ẹmọ́ jẹ́ kọ́kọ́ mi ọgbọ́ o tó bá gbọ́ kò ní ṣe o tó bá gbọ́ ń gbọ́dọ̀ ṣe o ní ṣókí nípa àgbésí ayé ẹnì káwá bọ́ sínú àwọn ẹ̀kọ́ tó jáde ńbẹ̀ tá bá wo àwọn ẹ̀kọ́ tó jáde alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni pé àti ẹ̀dá lànàbí sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. wọ́n tó ní ànábì lọ́lọ́run ọlọ́run lànàbí sallallahu alayhi wa sallam síbi mọ́ pa ọlọ́run allah subhanahu wa ta'ala. kódà màláìkà la yaakulun wala yashrabun wala yanamun ajẹ́ pé ń ta nẹ́bí bọ́lọ́run ṣe sa nẹ́bí la nẹ́bí dìkílẹ̀ ara rẹ̀ fún wa pé kul innama ana basharun mithlukum ṣùgbọ́n o yóò ha eléyìí nígbà àwọn ọ̀rẹ́ ń sẹ́sí mi ìpẹ́ra mi lánàbì ìgbà wọn gbé mi dìde iṣẹ́ tí wọ́n fi rán mi sí yín ní jẹ́ àsánibí náà ebi so ọ̀nà ìsìnkú àwọn kòfààrù fẹ́ náà alukóra náà tẹ́lẹ̀ pé máàlì asar rasul yakulu tọ́hár ń lọ́jà ó pé lọ́jà tó kọ́ àwọn wọn mọ́ra mọ́ra àwọn ìtànẹ́bí mọ́ sí táwọn ọ̀sẹ̀ tó fi ń ba wí wọ́n náà wọ́n fi ba wí pé ilẹ̀ mọ́ wájà ìyàwó ti yẹn wá hmm. ọjà ni àwọn afẹ́kí ní ń sànẹ́bí eléyìí. sallallahu alayhi wa sallam yaqulu at-ta'am wa yamshi fil aswaq. ìtumọ̀ yọmọ ìlànà ọjà yọmọ sallallahu alayhi wa sallam. ó túmọ̀ pé tíwọ́ náà bá tì mọ́ lọ ọjà. òtíjọ ànẹ́bí mi ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé àsọ́tọ́ àyíyẹ́sì àbà ilẹ̀ àbẹ́yìtì sọ̀híbi lìtànáwòlì tọ̀hán bìdú ní dáàwẹ̀tì àti tẹ́bí bá ń pa wá àìlọsílẹ̀ ọmọ ya láìjẹ́ kó pè wá láìjẹ́ kó ìfáìtì wá pé wá jẹun lémi tàbá ti mọ̀ pé ẹni yìí ọlọ́run gbà láyè á ti kí n bẹ lọ́wọ́ rẹ̀ oúnjẹ